ẹlẹ́mọ̀ṣọ́ ẹ̀sìnfọ̀n náà ní fọ́rọ̀ àkàtà àkọ́lé orí agbẹ́ ní wúlá gbẹ́sùn kánú gbé orí agbègbè ní wúlá gbègbè ọ̀sẹ̀ kájú ẹlẹ́mọ̀ṣọ́ yóò tó bẹ́ẹ̀ ṣọ̀hún mọ́sọ̀ gbègbè mọ́ èyí yẹ. Chief Lere Paimo was born on September nineteen, nineteen thirty nine, in Ilekuyodo, Osupa, Ogbomoso, a city in Oyo State, Southwest Nigeria. He began acting in 1960 after he joined the Onyadejobi Theatre Group, a theatre group founded by Pa Onyadejobi before he later joined Duroladipo's Theatre Group, where he featured in a stage play titled Obamuru with the role of Chief Basa. He became popular following a lead role as Seun Ogunlola played in an epic Yoruba film titled Ogburi Elemosho, which brought him into limelight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 olóògbé dúróládípọ̀ agbẹ́rẹ́ kan jáde ní ọdún 1965 wọ́n pèrè yẹn ní everyman kulibaya òyìnbó germany tó wà ní Òṣogbo ńgbà náà ọkọ àdùnní olóòṣà olóògbé eré yẹn fún dúró wọ́n wá ní ká túmọ̀ ẹ̀ sí Yorùbá gbà wá túmọ̀ ẹ̀ sí Yorùbá la pè everyman yẹn ní ẹ̀dá onílé ọlá èmi ni mo wá kó ipa tí ẹ̀dá yẹn ṣe ń gbà náà hmm. bí ẹ̀dá ṣe wáyé ni. mo bẹ̀rẹ̀ ní orí ìtàgé ní ọdún márùn-ún ó lé ní àádọ́ta a sì gbàdúrà pé a ti máa bá lọ bẹ́ẹ̀ láìsà rẹ̀ agbára olúwa. iṣẹ́ àjọ wípé inú ìrìn àjò òun ni mo ti bá ọ̀gá mi olúgbèdó ládépọ̀ lọ sí ìlú ọba tí a gbé eré ọba kòso àti eré ẹ̀dá lọ nígbà náà a sì gba ìbò pọ̀ gbá àfihàn pé ìwé ìròyìn wọn ní ìlú ìbò wà náà wọn ní ọba àkóso top the world ṣùgbọ́n nígbà tó di ọdún 1998 èmi fúnra mi tún dá lọ sí ìlú ìbò láti lọ gba àmì ẹ̀yẹ sí ẹ̀wọ̀n yìí ìlú ìyẹ̀dùbú lákan náà ní ọdún 1999 mo tún padà lọ fún gba àwọn ìgbà kan náà a dúpẹ́ lórí lọ pé ọlọ́run fún wa ní àlàáfíà rẹ̀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 àwọn owó ni mo dúró tì í hmm. wọ́n ti di owó sọ́ra jẹ́ pé mi tí mò ń jó bàtà káàkiri ni ọlọ́run tó ní kí á gbé ẹ̀yẹ fún tó báyìí ó wú mi lórí púpọ̀ mo sì sọpẹ́ fún ọba Òdùmarè. Hmm. bákan náà ìgbà tí mo bá ọ̀gá mi lọ sí ìlú òyìnbó ní ọdún 1965 mo láti tẹ̀lé ọ̀gá mi torí àwa kan mú wa àwa àti ìyàwó ẹ̀ àti àwa bíi captain àti gbọ̀ngàn a láti tẹ̀lé lọ sí buckingham palace láti lọ kí ọbabìnrin ìlú ìlú queen elizabeth nígbà náà ìwé gbogbo ẹ̀ náà ọpẹ́ ní fún ọ̀nà. àsìkò yẹn ìyá mi ní ládérè ìran bàbá rẹ̀ wo ni máa jó káàkiri máa tí máa ń sun rárá fẹ́ gbé rẹ̀ ìṣòro ríran ni débi pé nígbà mo fẹ́ ṣe fíìmù ògbórí ẹlẹ́mọ̀ṣọ́ ọfà tí bàbá bàbá mi fi jagun wọn kó kọ́ sí léwẹ̀ ìyá mi ní ọwọ́ ọ̀gbọ́dọ̀ kan ó wọ́n débẹ̀ o mọ̀ gẹ́gẹ́ bí àyà tí mo nígbà tí mo pín ní sẹ́wàdìí yìí èmi lọ kó nígbà wọn fẹ́ ya fíìmù wọn á rí i pé ọrùn ti ń bẹ nínú àpò yẹn wọ́n lọ́ wọn àwọn ọrùn tí wọ́n ti rẹ́ ni wọ́n á kó wọn kúrò wọ́n á ra àwọn ọfà tí wọ́n ń tà ní sáàbù ńgbà náà wọ́n kó àwọn ọrùn ìtọ́ra àwọn ọmọ máa ń dẹ́jà mo kó sínú rẹ̀ tóró degun wọn lọ́rùn ó má dàá kan ìgbà wa ṣe fíìmù tán kó tó ìlú ìgbà míì wà tó jẹ́ pé ọ̀dà owó àwọn olókùn tí ọba ṣe sí owó wọn máa ń rẹ̀yìn kọ́ ọba ìgbé ayé àṣìṣúyàn àwọn ìpèníjà bá ń bá ọmọ ọmọ wọn ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí ayọ̀ àti ẹ̀rín ìlú já sí. Hmm bẹ́ẹ̀ni torí pé gbogbo gbogbo àyẹn ọ̀nà kí ó yára máa sábà ń lọ tó jẹ́ pé ká tó ṣiṣẹ́ wa àwọn ìyà tó wà lọ́rùn wọ́n mọ̀ pé à ah, pàmìtì wo lẹ́gbà nǹkan kan tí wọ́n máa dà wá láàmú ẹran wa bá bá bá gbé mọ́tò wa kiri ìgboro pé ká polówó mọ́tò lè pẹran ìbánú wa mú wa wọ́n ti wà mọ́lé wọ́n ní a ti pẹran ṣé àlójú ni àgbọ̀n tí mi ò báwọn báwọn báwọn báwọn oríṣiríṣi. was bestowed the National Award of Member of the Federal Republic alongside Zebejiro by Chief Olusegun Obasanjo, the former President of the Federal Republic of Nigeria. Ọ̀pọ̀ ní pé kí wọ́n gba oyè l'Abuja bí àlá ló ń ṣe mí ní èmi náà ni wọ́n rí tí mo sì dán tí mo tún rí àwọn èèyàn jàǹkànjàǹkà àwọn ọba ìlú mi àwọn olóyè ńláńlá àwọn olówó mọ̀sídà pẹ́lẹ́kùn tàtúndọ̀tò tí wọ́n wà láàrin ó jẹ́ ìrírí ńlá fún mi tó sì jẹ́ pé gbogbo ìgbà tí n bá ti rántí wọ́n fi òkú fún ọlọ́run mo sì máa dúpẹ́ lọ́pọ̀lọpọ̀. ní tí mo lè sọ fún ẹni pé nípa iṣẹ́ wa kí a má máa kọ ìtàn tí ò dára kí wọ́n ṣe pẹ̀lẹ́ gbogbo wa là owó ṣùgbọ́n kí a má wá owó lọ́nà òdì ẹni tá à ń wo ìwòran àwòkọ́ṣe la gbọ́dọ̀ jẹ́ nípa ìhùwàsí wọn ìwọṣọ wọn èdè ẹnu wọn kí wọ́n ṣọ́ra kí wọ́n máa kọ ẹ̀sìn tó kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ káwọn náà sì máa ṣe dáadáa nínú ẹ̀ ìyún ẹni ìkejì kí wọ́n ní ìbọ̀wọ̀ fún àgbà ó ṣe pàtàkì ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa ni onítẹ̀ríba pápápá wọn á sọ̀rọ̀ sábà bó ṣe wù wọ́n kò dẹ̀ dáa ìkẹta kí á yé wọ ẹgbẹ́kẹ́gbẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ló wọ ẹgbẹ́ oríṣiríṣi tó sì jẹ́ pé wọ́n fi ń yangàn. àwọn ọ̀rọ̀ wọn náà tí wọ́n fún mi ọ̀wọ̀n yìí ẹ ti rí àwọn oríṣiríṣi àwọn èèyàn pàtàkì pàtàkì èmi àti ẹ̀yìn dẹ̀rọ̀ ìṣẹ́sọ jẹ́rán àjọ ní orílẹ̀-èdè nàìjíríà bàbá wa olùṣègùn ọbásanjọ́ àti kábíyèsí wa bàbá sọ̀wọ́n ògbómọ̀ṣọ́gbà tí wọ́n fi mí joyè ní Ògbómọ̀ṣọ́ ní àti Ṣògo Agbọ́dá ààrẹ aṣọ́bodè ńgbà náà àti àwọn ọ̀pọ̀lọpọ̀ tẹ́ẹ̀rí wọ̀nyí tí wọ́n ti kọ àkọlé sí dára a sì gbàdúrà yìí pé gbogbo ibi àwọn ọ̀dọ́rin ti wá àwọn náà máa ní wọ́n máa ní ìgbéyà gbogbo ayé wọn ni. ǹjẹ́ mo rẹ́lẹ̀ bàbá mi ẹlẹ́gbàá mo lè rà kí n tó wọgbọ́n ọba mo lò tòlówọ́jú ọlọ́tẹ̀ ìrá ìràrá ní bàbá mẹ́kùn ní òwánú lé mọ́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 driving you round the wall.